ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé àwọn àmì ìjọba ọlọ́run a ó kà láti inú ìwé kọ́rìntì kìíní orí ìkíní ẹsẹ̀ ìkẹfà dé ìkeje tó kà wípé àní gẹ́gẹ́ bí a ti fi ìdí ẹ̀rí kristi kalẹ̀ nínú yín tó bẹ́ẹ̀ tí ẹ̀yin kò fi rẹ̀yìn nínú ẹ̀bùnkẹ́bùn tí ẹ sì ń retí ìfarahàn olúwa wa jésù kristi. arábìnrin Rónkẹ́ lọ sí ọgbà ilé ẹ̀kọ́ mìíràn láti lọ kí ẹni tí ó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ó dúró sí ibẹ̀ fún ìwọ̀n bí ọjọ́ mẹ́ta ó sì di alábùkún fún gidigidi ní àpéjọpọ̀ àwọn ọmọ ọlọ́run tí ọ̀rẹ́ rẹ̀ ń lọ ní ibẹ̀ ohun kan tí ó ṣe gbòógì nípa àkójọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí ó jẹ́ onígbàgbọ́ ní ilé ìwé yìí ni wípé ẹ̀bùn àwọn ẹ̀bùn ẹ̀mí farahàn ní ọ̀pọ̀lọpọ̀ ìsọtẹ́lẹ̀ àti ìwòsàn jẹ́ ohun tí ó wọ́pọ̀ láàrin wọn kódà títí tó fi dé láàrin àwọn ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ níbẹ̀ Rónkẹ́ fi ọgbà ìkẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ rẹ̀ yìí sílẹ̀ pẹ̀lú ìpòǹgbẹ fún òǹtìkára rẹ̀ láti di ẹni tí ó ní àwọn ẹ̀bùn ẹ̀mí ó sì ń gbàdúrà láti ní wọn níwọ̀n ìgbà díẹ̀ òun náà bẹ̀rẹ̀ sí ní rìn nínú àwọn ẹ̀bùn ẹ̀mí ní ọ̀nà tí ó ṣe é tọ́ka sí. ìpòǹgbẹ̀rẹ̀ yìí ti ṣe okùnfà ìfarahàn àwọn ohun tí Jésù Kristi ti sọ ìdíyelé wọn ní ìgbà tí ó pẹ́. nígbà tí Jésù Kristi pàṣẹ fún wa láti máa kéde ìyìn rere ó sọ fún wa wípé àwọn àmì wọ̀nyí yóò máa tẹ̀lé àwọn tí ó gbàgbọ́ lọ ó sì sọ fún wa nípa àwọn ẹ̀bùn ẹ̀mí kan àti àwọn ìfarahàn kan ẹ lè rí ìwé máàkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún títí dé ìkejìdínlógún nínú ibi tí a kà láàárọ̀ yìí àrí àpọ́stélì Pọ́ọ̀lù ẹni tí ó ń tọ́ka sí àwọn ẹ̀bùn ẹ̀mí nínú ayé àwọn ènìyàn gẹ́gẹ́ bí àmì wípé ẹ̀rí ìjẹ́rìísí Kristi òun láàrin wọn ó di fífẹsẹ̀ múlẹ̀ àmì pé ìjẹ́ ọmọlẹ́yìn Kristi ní tòótọ́ wà láàrin àwọn ènìyàn ní ibì kan ní. Ni ìfarahàn agbára ọlọ́run àti òdodo rẹ̀ ó jẹ́ ohun tí ó ń fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ènìyàn tàbí ìkórajọpọ̀ àwọn ènìyàn ní ibì kan wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ọmọlẹ́yìn Kristi ṣe ní tòótọ́ nígbà tí agbára ọlọ́run àti òdodo rẹ̀ bá ń fi ara hàn ní àárín wọn ẹ máa lọ sínú ayé lónìí kí ẹ máa mọ̀ wípé oore ọ̀fẹ́ ọlọ́run nínú ayé yín ó ń so èso lọ́pọ̀lọpọ̀ ju ìmọ̀ àti àti lè sọ̀rọ̀ ẹnu lọ ẹ lè wo ìwé kọ́rìntì kínní orí kínní ẹsẹ̀ karùn-ún dé ìkeje ó ní agbára tí ó tó láti so èso àwọn ẹ̀bùn ẹ̀mí tí ó tóbi ẹ máa lọ lónìí kí ẹ máa pòǹgbẹ fún àwọn ìfarahàn agbára ọlọ́run àti àwọn ẹ̀bùn rẹ̀ nínú ayé yín sí ní ọ̀nà tí ó pọ̀ ẹ rántí wípé ìpòǹgbẹ́yìn yìí yóò ṣe okùnfà ìfarahàn àwọn nǹkan wọ̀nyí ẹ lè ìwé Mátíù orí keje ẹsẹ̀ keje tó sọ fún wa wípé tí àwa bá wà kiri àwa ò rí gbà àdúrà bàbá ọ̀run mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìgbàlá ọkàn mi àti bí ẹ ṣe sọ mí di títí ẹ̀yin ti kára yín mo gbàdúrà lónìí wípé kí ẹ ràn mí lọ́wọ́ láti rìn nínú agbára yín pé kí agbára yín àti àwọn ẹ̀bùn yín kí ó farahàn nínú ayé mi ju ti àtẹ̀yìnwá lọ ní orúkọ Jésù àmín àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan eléyìí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dá yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ láwọn àkókò wọ̀nyí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní ní ìwòye ọdún tó ń bọ̀ a ó ti ka májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé róòmù orí ìkẹsàn-án àti orí ìkẹwàá ẹ máa bá wa kà lọ. róòmù orí kẹsàn-án òtítọ́ ni ohun tí mò ń sọ yìí n kò purọ́ nítorí Kristi ni ó ni mí ọkàn mi tí ẹ̀mí sì ń darí sì jẹ́ mi lẹ́rìí pẹ̀lú pé ohun ìbànújẹ́ ńlá àti ẹ̀dùn ọkàn ni ọ̀ràn àwọn ènìyàn mi jẹ́ fún mi nígbà gbogbo mo fẹ́rẹ̀ lè gbàdúrà pé kí a sọ èmi fúnra mi di ẹni ègún kí a yà mí nípa kúrò lọ́dọ̀ Kristi nítorí ti àwọn ará mi àwọn tí a jọ jẹ́ ẹ̀yà kan náà ọmọ Ísírẹ́lì ni wọ́n àwọn ni Ọlọ́run yàn bí ọmọ rẹ̀ àwọn ni ó fi ògo rẹ̀ hàn fún àwọn náà ni ó bá dá májẹ̀mú tí ó fún ní òfin rẹ̀ tí ó sì kọ́ lọ́nà ẹ̀sìn rẹ̀ àwọn ni ó ṣe ìlérí fún àwọn ni irú ọmọ àwọn baba ńlá ayé àtijọ́ láàrin wọn ni mẹsáyà sì ti wá sáyé gẹ́gẹ́ bí ènìyàn ìyìn ni fún ọlọ́run ẹni tí í ṣe olùdarí ohun gbogbo láé àti láéláé àmín síbẹ̀ kì í ṣe pé ọ̀rọ̀ ọlọ́run ti kùnà pátápátá nítorí kì í ṣe gbogbo àwọn tí a bí sínú ìdílé Ísírẹ́lì ní ọmọ Ísírẹ́lì tòótọ́ kì í ṣe gbogbo àwọn tí ó jẹ́ ìran Abraham ní ọmọ rẹ̀ tòótọ́ nítorí bí ìwé mímọ́ ti wí ọlọ́run sọ fún abraham pé. àwọn ọmọ isaki nìkan ni a ó kà sí ìran fún ọ. èyí ni pé kì í ṣe àwọn ọmọ tí a bí nípa ti ara lásán ni ọmọ ọlọ́run àwọn ọmọ tí a bí nípa ìlérí ọlọ́run ni a kà sí ìran abraham nítorí báyìí ni ọ̀rọ̀ ìlérí náà. nígbà tí mo bá padà wá ní ìwòyí àmọ́dún sáárà yóò ti bí ọmọkùnrin kan èyí nìkan kọ́ rèbékà bímọ méjì fún ẹnìkan ṣoṣo òun náà ni bàbá wa Ísákì ṣùgbọ́n kí a tó bí àwọn ọmọ náà àníṣẹ́ kí wọ́n tó dá ohunkóhun ṣe yálà rere ni tàbí burúkú ni Ọlọ́run ti sọ fún Rèbékà pé. èyí ẹ̀gbọ́n ni yóò máa ṣe ìránṣẹ́ àbúrò rẹ̀. báyìí ni Ọlọ́run ti ń ṣe ìpinnu rẹ̀ láti ayébáyé nígbà tí ó bá yan àwọn kan ó wá hàn kedere pé ọlọ́run kì í wo iṣẹ́ ọwọ́ ènìyàn kí ó tó yàn wọ́n àwọn tí ó bá pinnu tẹ́lẹ̀ láti yàn ní í pè gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé. Jákọ́bù ni mo yàn Ísáù ni mo kọ̀. kí ni kí a wá wí sí èyí kí a wí pé ọlọ́run ń ṣe àìdára níbí rárá o nítorí ó sọ fún Mósè pé. ẹni tí mo bá fẹ́ ṣàánú ni n ó ṣàánú ẹni tí mo bá sì fẹ́ yọ́nú sí ni n ó yọ́nú sí. nítorí náà kì í ṣe gẹ́gẹ́ bí ènìyàn ti fẹ́ tàbí bí ó ti gbìyànjú tó ni Ọlọ́run fi ń yàn án bí ó bá ti wu Ọlọ́run nínú àánú rẹ̀ ni nítorí Ọlọ́run sọ nínú ìwé mímọ́ nípa Fáráò pé. ìdí tí mo fi fi ọ́ jọba ni pé mo fẹ́ fi ọ́ ṣe àpẹẹrẹ bí agbára mi ti tó àti pé kí ìròyìn orúkọ mi lè tàn ká gbogbo ayé. nítorí náà ẹni tí ó bá wu ọlọ́run láti ṣàánú á rẹ̀ ẹni tí ó bá sì wù ú láti dí lọ́kàn á lọ́kàn wàyí ẹnìkan lè sọ fún mi pé tí ó bá rí bẹ́ẹ̀ kí ló dé tí ọlọ́run fi ń bá ènìyàn wí ta ni ó tó takò ó pé kí ó má ṣe ohun tí ó bá wù ú. ṣùgbọ́n ta ni ọ́ ìwọ ọmọ ènìyàn tí o fi ń gbó ọlọ́run lẹ́nu ǹjẹ́ ìkókó lè wí fún ẹni tí ó mọ̀ pé kí ló dé tí o fi ṣe mí báyìí. àbí amọ̀kòkò kò ní ẹ̀tọ́ láti ṣe amọ̀ rẹ̀ bí ó ti wù ú bí bí ó bá fẹ́ ó lè fi amọ̀ rẹ̀ mọ ìkòkò tí ó wà fún èlò ọ̀ṣọ́ bí ó bá sì tún fẹ́ ó lè mú lára amọ̀ kan náà kí ó fi mọ ìkòkò mìíràn fún èlò lásán bẹ́ẹ̀ náà ni ohun tí Ọlọ́run ṣe rí ó wù ú láti fi ìbínú àti agbára rẹ̀ hàn ó wá fi ọ̀pọ̀ sùúrù fara da àwọn tí ó yẹ kí ó fi ìbínú parun báyìí náà ni ó fi ògo ńlá rẹ̀ hàn pẹ̀lú fún àwọn tí ó ṣàánú fún àní fún àwa tí ó ti pèsè ọlá sílẹ̀ fún àwa náà ni ó pè láti àárín àwọn Júù àti láti àárín àwọn tí kìí ṣe Júù pẹ̀lú bí ó ti sọ nínú ìwé Hósíà pé. èmi yóò pe àwọn tí kìí ṣe ènìyàn mi ní ènìyàn mi n ó sì pe àwọn orílẹ̀-èdè tí n kò náání ní àyànfẹ́ mi. ní ibì kan náà tí a ti sọ fún wọn rí pé. ẹ kìí ṣe ènìyàn mi mọ́ ni a ó ti pè wọ́n ní ọmọ ọlọ́run alààyè. àìsáyà náà kéde nípa ìsírẹ́lì pé. bí àwọn ọmọ ìsírẹ́lì tilẹ̀ pọ̀ bí iyanrìn òkun síbẹ̀ díẹ̀ péré ni a ó gbàlà nítorí ṣókí àti wéréwéré ni ìdájọ́ ọlọ́run yìí ò jẹ́ lórí ilẹ̀ ayé. síwájú eléyìí àìsáyà sọ bákan náà pé. bí kò ṣe pé olúwa alágbára jùlọ dá díẹ̀ sí nínú àwọn ọmọ wa ni. Si bíi sódómù ni àbá rí àbá sì dàbí gòmórà. kí ni èyí já sí ó já sí pé àwọn orílẹ̀-èdè tí kò bìkítà rárá láti wá ojú rere ọlọ́run àwọn náà gan ni ọlọ́run wá dá láre ó dá wọn láre nítorí wọ́n gbàgbọ́ ṣùgbọ́n Ísírẹ́lì tí ó ń lépa òfin tí yóò mú wọn rí ìdáláre gbà níwájú ọlọ́run kò rí irú òfin bẹ́ẹ̀ nítorí kí ni wọn kò ṣe rí òfin náà ìdí ni pé wọn kò wá ìdáláre níwájú Ọlọ́run nípa ìgbàgbọ́ ṣùgbọ́n wọ́n gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ wọn wọ́n bá kọsẹ̀ lórí òkúta ìkọsẹ̀ bí ó ti wà ní àkọsílẹ̀ pé. mo gbé òkúta kan kalẹ̀ ní Síónì tí yóò mú ènìyàn kọsẹ̀ tí yóò gbé ènìyàn ṣubú ṣùgbọ́n ojú kò ní ti ẹni tí ó bá gbà á gbọ́. Róòmù orí kẹwàá ẹ̀yin ará mi ìfẹ́ ọkàn mi àti ẹ̀bẹ̀ mi sí Ọlọ́run fún àwọn Júù àwọn ènìyàn mi ni pé kí a gbà wọ́n là nítorí mo jẹ́rìí wọn pé wọ́n ní ìtara láti sin Ọlọ́run ṣùgbọ́n wọn kò ní òye bí ó ti yẹ kí wọ́n sìn wọn kò tí ì ní òye ọ̀nà tí Ọlọ́run fi ń dáni nítorí náà wọ́n wá ọ̀nà ti ara wọn wọn kò sì fi ara wọn sábẹ́ ètò tí Ọlọ́run ṣe fún ìdániláre nítorí Kristi ti fi òpin sí òfin láti mú gbogbo ẹni tí ó bá gbàgbọ́ rí ìdáláre níwájú Ọlọ́run Mósè kọ sílẹ̀ báyìí nípa ìdáláre tí òfin lè fúnni pé. ẹnikẹ́ni tí ó bá pa wọ́n mọ́ yóò ti pa wọ́n rí ìyè. ṣùgbọ́n báyìí ni ìwé mímọ́ wí nípa ìdáláre tí à ń gbà nípa ìgbàgbọ́ pé má ṣe wí ní ọkàn rẹ pé ta ni yóò gòkè lọ sọ́run èyí ni láti mú Kristi sọ̀kalẹ̀ tàbí ta ni yóò wọ inú ọ̀gbun ilẹ̀ lọ èyí ni láti mú Kristi jáde kúrò láàrin àwọn òkú. ṣùgbọ́n ohun tí ó sọ ni pé. ọ̀rọ̀ náà wà nítòsí rẹ àní ó wà lẹ́nu rẹ àti lọ́kàn rẹ. èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí à ń wàásù pé. Pe bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ pé jésù ni olúwa tí o sì gbàgbọ́ lọ́kàn rẹ pé ọlọ́run jí i dìde kúrò nínú òkú a ó gbà ọ́ là nítorí pẹ̀lú ọkàn ni a fi ń gbàgbọ́ láti rí ìdáláre gbà ṣùgbọ́n ẹnu ni a fi ń jẹ́wọ́ láti rí ìgbàlà ìwé mímọ́ sọ pé. kò sí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ tí ojú yóò tì. nítorí kò sí ìyàtọ̀ kan láàrin júù àti gíríkì nítorí ọlọ́run kan náà ni olúwa gbogbo wọn ọlá rẹ̀ sì pọ̀ tó fún gbogbo àwọn tí ó bá ń ké pè é gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ olúwa ni a ó gbàlà. ṣùgbọ́n báwo ni wọn yóò ṣe ké pe ẹni tí wọn kò gbàgbọ́ báwo ni wọn yóò ṣe gba ẹni tí wọn kò gbúròó rẹ̀ gbọ́ báwo ni wọn yóò ṣe gbúròó rẹ̀ láìsí àwọn tí ó ń kéde rẹ̀ báwo ni àwọn kan yóò ṣe lọ kéde rẹ̀ láì jẹ́ pé a bá rán wọn lọ ó wà nínú ìwé mímọ́ pé. àwọn tí ó mú ìyìn wá má mọ̀ ọ́n rìn o. ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn ni ó gba ìyìn rere yìí gbọ́ àìsáyà ṣáà sọ ọ́ pé. olúwa ta ni ó gba ohun tí a sọ gbọ́. ṣe bí ohun tí a bá gbọ́ ni à ń gbàgbọ́ ohun tí a sì gbọ́ yìí ni ọ̀rọ̀ Kristi kò wá ń béèrè ṣé wọn kò ì tí ì gbọ́ ni wọn kúkú ti gbọ́ nítorí a rí i kà nínú ìwé mímọ́ pé. ìró wọn ti dé gbogbo orílẹ̀-èdè àní ọ̀rọ̀ wọn ti dé òpin ayé. mo tún béèrè àbí Ísírẹ́lì kò mọ̀ ni ẹ jẹ́ kí a gbọ́ ohun tí Mósè kọ́kọ́ sọ ó ní n ó jẹ́ kí àwọn tí kìí ṣe orílẹ̀-èdè mú yín jowú n ó sì jẹ́ kí orílẹ̀-èdè tí kò lóye mú kí ara ta yín. àìsáyà pàápàá kò jẹ́ kí ọ̀rọ̀ kọ́ òun lẹ́nu ó ní. àwọn tí kò wá mi ni wọ́n rí mi àwọn tí kò béèrè mi ni mo fi ara hàn fún. ṣùgbọ́n ohun tí ó ní ọlọ́run wí fún Ísírẹ́lì ni pé. láti òwúrọ̀ títí di alẹ́ ni mo na ọwọ́ mi sí àwọn aláìgbọràn àti alágídí ènìyàn ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four 8021 680 251 tàbí plus 234 81 38 22 45 47. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.